ṣe ibẹ̀ ní pé kọ́ àlàkọ́jẹ́. èmi ni fúnra mi ni mo dúró ẹni èmi ni màdé pa ọwọ́ mi má fi pa. ọmọdé mo gbé ẹrù olúwo òkùnkùn ní ìmọ́lẹ̀ jẹ̀dẹ̀ ní ìfẹ́ ẹ̀jẹ̀ mọ́ ni. ó ní gbogbo igi tí olóòrùn mi kò gbé ó ní a ó fà wọn títí gbòǹgbò tí gbòǹgbò a ó sì dà wọ́n sínú iná. bí àwọn olùdókòwò bá lè fò báwọn wọn máa kó olórí ayélujára òbí wọn ni ní gbogbo ìgbà wà ní ọmọ mi nǹkan ṣoṣo bẹ́ẹ̀ ni ojú lọ sí yunifásitì. civil rights lawyer eh, ara mandate wa ni to defend and protect the masses. eégún tó bá kú pidán mọ níwọ̀n ló ń pidán pẹ́ olùwọ́n náà lọ lé. fóònù àlòkù ó lè rán yàn lọ sí ẹ̀wọ̀n àìròtẹ́lẹ̀. ṣé o dá kí iṣu èèyàn tú kó má fọwọ́ gùn jẹ. ó sọ àti lílo ìmọ̀ àti ìmọ̀ láàárọ̀ la òun onígbàgbọ́ wípé ìpínyà yìí kò ń ṣe fún. ọkọ bí ọjọ́ pọ̀jù lẹ́kọ̀ọ́ mọ́tò ti pọ̀jù lẹ́kọ̀ọ́. orúkọ tí mo wà orúkọ tí mo wà wọ́n mú dá ọdún kan ní ìwọ̀n mi. tó bá ṣe báyìí ló máa ń kọ́kọ́ ṣe tán tó máa ń dìtì. ṣùgbọ́n ìgbà tó ní pé ọmọ rẹ̀ ní ìsìnkú lọ́la wọ́n kí ni náà tó máa gbé ilé ìlú bá wọn sí àtúntò sí i mi bá ti tẹ̀lé ẹnu látàmú. ọgbà ìgbòho ibi ìrókò láyé òkú lórí ọ̀rẹ́ mi. ìwé mímọ́ sọ wípé bí ayé àti ọ̀run bá kọjá ó ní kíkí nínú ọ̀run wọn náà ó ní kò ní